yín tó ṣẹlẹ̀ ni pé ìyá mi wọ́n notice pé bóyá èmi àti bàbá mi ń ní nǹkan papọ̀ pé nǹkan bẹ láàrin wa. ṣé bóyá ni àbí nǹkan ń bẹ láàrin yín. nǹkan ń bẹ láàrin wa. nígbà tí ẹ wà ní ọmọ ọdún twenty. bẹ́ẹ̀ ni sà Okay, ni. ẹ continue. so ìgbà tí ìyá mi bẹ̀rẹ̀ sí ń wò pé ah, kí ló ṣẹlẹ̀ kíníkan kíníkan pé nǹkan bẹ láàrin ẹnìyá àti ọmọ yìí so ìgbà tí mo wá pé twenty one years so ìyá mi wọ́n notice pé mo lóyún so wọ́n á pè mí pé à ta ló fún ẹ lóyún ta ló fún ẹ lóyún àwọn ṣáà mọ ẹni tó fún mi lóyún so kò dẹ̀ ṣe é sọ síta pé bàbá mi ló fún mi ní oyún but gbogbo ìgbà tí ìyá mi bá fi lè pè mí pé ta ló fún ẹ lóyún ta ló fún ẹ lóyún so bàbá mi máa wò pé kí ló dé ìwà arábìnrin yìí tó bá ṣàtọ́ àsìkò ọmọ yìí máa mú ẹni tó fún ní oyún wá. tí dáàdì yín máa ń sọ bẹ́ẹ̀ni ok so ètí dádì mi máa ń sọ nìyẹn pé wọn máa mẹ́ni tó fún lóyún máa mú ẹni tó fún lóyún wá so ọ̀rọ̀ yẹn le débi pé ìyá mi wò pé tóun ọba jáde sọ̀rọ̀ yìí ó kàn máa ó kàn máa di ọ̀rọ̀ tó máa tóbi ni so wọ́n pe gbogbo àwọn ẹbí wọ́n pè wọ́n jọ so wọ́n mú ọjọ́ pàdé tí gbogbo wa máa péjọ tájọ máa ṣèpàdé. ẹ kú dédé àsìkò yìí o ẹ kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò mí nílé lóko orúkọ mi ò yípadà sọlá káfíńtà náà ní í jẹ mo ní mẹ́wàá ń ṣẹlẹ̀ àwọn nǹkan sọ pé mẹ́wàá wo ní ń ṣẹlẹ̀ hmm, ẹni ìjọba bá ní ń pera rẹ̀ lọ́mọkùnrin hmm, adìẹ tí ò sì tí ì kú kò tí ì mọ irú ikú tí ó pa òun ẹ tẹ̀lé mi ká lọ kí ẹ wá gbọ́ lẹ́nu arábìnrin yìí kẹ́ lè mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run ẹ tẹ̀lé mi ká lọ. arábìnrin ẹ káàsán o. káàsán sá. ẹ jọ ẹ sọ̀rọ̀ sókè. ẹ káàsán sá. ah ohùn mi lókè ju ohùn yín lọ kí ló dé. ẹ káàsán sá. ẹ jọ kí lorúkọ yín. adéọlá lorúkọ mi. ẹ ẹ ẹ ti ń pè mí ó ti tó bíi ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn báyìí tẹ́ ẹ ti ń pè mí tẹ́ ẹ sì sọ pé ẹ fẹ́ bá mi sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ìgbà tí mo wá listen sí yín mo rí i pé ọ̀rọ̀ yìí kọjá òye mi ó kọjá tèmi nìkan lè dá gbọ́ mo wá bí yín pé iṣẹ́ ẹ lè wá ìlú wo lẹ sọ pé ẹ wà. Mali ni mo ti wá. Mali lẹ ti wá sí Nàìjíríà ẹ dákun ìjẹ́ ẹ lè ṣàlàyé fún gbogbo ayé ìǹtẹ́ ló ṣẹlẹ̀ láti ìbẹ̀rẹ̀ tó fi dópin. bẹ́ẹ̀ ni sà ẹ kú déédéé wòyí mo kí gbogbo ara lé orúkọ mi ni Adéọlá ní tó gbé mi wá láti Mali wá sí Nàìjíríà ó jẹ́ ní tó máa ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n màá ṣàlàyé fún ẹ̀yin ara lé kẹ́ lè gbà mí ní ìyànjú. ìyànjú àbí ìmọ̀ràn yorùbá yìí gan dán lẹ́nu yín mọ́. ìmọ̀ràn kẹ́ lè gbà mí ní ìmọ̀ràn. ní tó ṣẹlẹ̀ ni pé mò ń gbé pẹ̀lú àwọn òbí mi méjèèjì ìyá àti bàbá so mo jẹ jẹ́ ọmọ ọdún twenty years gbà tí mo fi ń gbé lọ́dọ̀ wọn. so n tó wá ṣẹlẹ̀ ni pé ìyá mi àti bàbá mi máa ń ní ìjà. so ìjà yẹn débi. wọ́n máa ń jà kí ni nǹkan tó máa ń fa ìjà wọn gan-an. bíi kán máa gbọ́ra wọn èkí ń gbọ́ra wọn yé so ní máa ń fa ìjà lẹ́kọ̀ọ̀kan. kí ni ń fà tí wọ́n fi gbọ́ra wọn yé. ní tó ṣẹlẹ̀ ni pé ìyá mi wọ́n notice pé bóyá èmi àti bàbá mi ní nǹkan papọ̀ pé nǹkan ń bẹ láàrin wa. ṣé bóyá ni àbí nǹkan ń bẹ láàrin yín. nǹkan ń bẹ láàrin wa. nígbà tí ẹ wà ní ọmọ ọdún twenty bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni. ok continue. so ìgbà tí ìyá mi bẹ̀rẹ̀ sí ń wò pé ah kí ló ṣẹlẹ̀ kíníkan kíníkan pé nǹkan ń bẹ láàrin ẹnì yá àti ọmọ yìí so ìgbà tí mo wá pé twenty one years so ìyá mi wọ́n notice pé mo lóyún so wọ́n á pè mí pé ah ta ló fún ẹ lóyún ta ló fún ẹ lóyún àwọn sábà mọ ẹni tó fún mi lóyún so kò dẹ̀ ṣe é sọ síta pé bàbá mi ló fún mi ní oyún but gbogbo ìgbà tí ìyá mi bá fi lè pè mí pé ta ló fún ẹ lóyún ta ló fún ẹ lóyún so àwọn ìmọ̀ wò pé ah, kí ló dé ìwà arábìnrin yìí tó bá ṣàtọ́ àsìkò ọmọ yìí máa mú ẹni tó fún ní oyún wá. tí dáàdì yín máa ń sọ. bẹ́ẹ̀ni ok so tí dáàdì mi máa ń sọ nìyẹn pé wọn máa mẹni tó fún lóyún máa mú ẹni tó fún lóyún wá so ọ̀rọ̀ yẹn le débi pé ìyá mi wò pé tóun ọba jáde sọ̀rọ̀ yóò kàn máa di ọ̀rọ̀ tó máa tóbi ni so wọ́n pe gbogbo àwọn ẹbí wọ́n pè wọ́n jọ so wọ́n mú ọjọ́ pàdé tí gbogbo wa máa péjọ tájọ máa ṣèpàdé. mọ́mì yín lọ pe ìpàdé mọ̀lẹ́bí lórí yín àti dáàdi yín. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so wọ́n pè pàdé so ó kù bóyá bíi ọjọ́ méjì tí àwọn ẹbí mú pa máa ṣèpàdé so bàmí kan pè mí pé kí n jẹ́ ká lọ kí n jẹ́ ká lọ so a kó mọ́tò wọn so ó di gáréjì kí la fẹ́ lọ sí máa wò so ibi gáréèjì tá a wà tá a ti fẹ́ wọ ọkọ̀ so lẹ́nìkan ti wá arákùnrin kan ti wá tó ti wá bá wọn pé báwo ni ọ̀rọ̀ tá a jọ sọ bàbá ní ọkọ̀ náà ni so owó ńkọ́ mo sáré tí wọ́n kawó lé wọn lọ́wọ́ ìyókù ńkọ́ wọn láwọn máa ṣe transfer sí àkáǹtì wọn bá mi bọlẹ̀ wá ń lọ ìwọ ṣáà máa wọ̀rí ṣáà wò so bá a ṣe ń lọ bá a ṣe ń lọ bá a ṣe ń lọ gbàtà tá à ń òkè kò sí wàhálà ìlú yìí ni mo wà tí mo fi bí àkọ́bí tí mo fi bí ẹlẹ́ẹ̀kejì tí mo fi bí ẹlẹ́ẹ̀kẹta. ẹ dákun ta lẹ bí ọmọ mẹ́ta fún. bàbá mi ni mo bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta fún. ìgbà tẹ dé Mali ṣé gbogbo aráalé ò mọ̀ yí pé Mali lẹ ni kò sí anybody kò sí ẹnì kankan tó mọ ní tó pé fóònù tí mo mú kò láti nàìjíríà wọ́n ti gbà lọ́wọ́ mi bàbá mi ti gbà lọ́wọ́ mi sim card line tí mo fi pè tí mo fi ń pe àwọn èèyàn wọ́n ti kan so wọ́n ra mi tuntun ni wọ́n rà fún mi pẹ̀lú sim card. ẹ má bínú ṣé àwọn tí wọ́n wà ní mali yẹn ṣé wọn ò mọ rí yín ní rí pé ẹ̀yin àti bàbá yín lẹ́jọ́ ní nǹkan pọ̀ ní àbí kò sí anybody tó dá wa mọ̀ rárá nítorí pé a wá láti ìlú kan sílùú yẹn ni so àdéhùn ń gbé bíi lọ́kọ-láya. ẹ̀yin àti dáàdi yín ẹ̀jọ́ ń gbé bíi lọ́kọ-láya. bẹ́ẹ̀ni sà. inú tiyín náà dẹ̀ dùn sí i. ó jẹ́ tó máa ń bà mí nú jẹ́. ok kí wàá ní nǹkan tí ó dé tẹ́ fi báwo lẹ ṣe ṣe alábàápàdé àti pé ṣé ẹ mọ nọ́mbà mọ́mì yín lórí tẹ́ fi lè pè wọ́n ni àbí nọ́mbà ẹbí wọn kankan. kò sí nọ́mbà kankan tí mo mọ̀ lórí kò sí nọ́mbà ẹnì kankan tí mo. bọ́jú eré ṣe tó yìí. bẹ́ẹ̀ ni sà. kí ló dé. kò sí nǹkan kan tó pé mi ìgbà tí mo mọ̀ pé bó ṣe máa rí láti lè ní so wọ́n dẹ̀ ti gba sim card wọ́n ti gba fún gbogbo ẹ̀ ni wọ́n ti gbà lọ́wọ́ mi. kí ló bó lẹ ṣe wá bó lẹ ṣe ṣe alábàápàdé mi lórí social media. bí mo ṣe mú fún pé. Pe bí kan ṣáàṣì kan ó ṣe so mo ṣe wọ Facebook ibẹ̀ ni mo ti rí i pé ẹ Sola Capital Sola Capital tí mo dẹ̀ rí i pé àwọn èèyàn máa ń sọ ẹ̀dùn ọkàn wọn true uh, life story wọn tí mo rí i pé wọ́n ṣe máa ń sọ tí wọ́n máa ń gbà wọ́n nímọ̀ràn mo ṣe wá wò pé ah mo gbọ́dọ̀ rí ẹni yìí kémi náà sọ life story life tèmi náà fún wọn. ok ṣé gbogbo ìgbà tí ẹ ń wo facebook ẹ rí àwọn fámìlì mọ́mì yín kankan àbí fámìlì dáàdì yín kankan tẹ́ tẹ́ lè hard tẹ́ lè sọ fún pé ìlú tẹ́ wà ní. mi ì rí kankan ló jẹ́ wò pé bóyá tí n bá dẹ̀sí bẹ́yìn sọ̀rọ̀ pé bóyá a lè ṣí padà rí. gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o ẹ dákun torí ọlọ́run ṣé dáàdì yín mọ ìgbà tí ẹ kúrò ní mali tẹ́ fi sá wá sí nàìjíríà wọn ò mọ̀ rárá o mo jí owó wọn mú tí mo fi dé nàìjíríà gan ni. ẹ tún jí owó dáàdì yín mú lẹ tó fi wọkọ̀ wá nàìjíríà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà. ẹ jọ àwọn ọmọ yín ń ṣe kó àwọn náà wá nàìjíríà mi kó wọn wá o mo ti kó wọn ti dáàdì mi ọ̀dọ̀ dáàdì mi làwọn mẹ́tẹ̀ẹ̀ta wà. kí ni nǹkan tẹ wá fẹ́ báyìí tí ẹ fẹ́ kí àwọn ọmọ nàìjíríà ò ṣe fún yín kí ni tẹ fẹ́. mo fẹ́ sọ ohun tó ń dùn mí lọ́kàn mo fẹ́ sọ fún wọn bóyá tí n bá ti ń sọ tí wọ́n bá ti ń rí fídíò káàkiri bóyá màá lè rí ẹbí ìyá mi àbí anybody tó bá mọ̀ mí tó lè bá mi rí wọn so tí wọ́n fi mọ ibi ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. so ìdí tẹ́ fi wá bá èmi báyìí ni wípé ẹ ní ìgbàgbọ́ pé tá a bá post fídíò yìí ẹ rí ẹbí mọ̀mọ́ yín àbí ẹbí bàbá yín wọ́n sì ti mọ̀ wípé yín ti ń ṣẹlẹ̀ yìí ara wọn níná ti ń jó àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. ẹ dákun ẹ̀yin ọmọ nàìjíríà tí ẹ̀ ń wo fídíò yìí ẹ dákun ẹ bá wa share fídíò yìí arábìnrin adéọlá yìí wọ́n láwọn nídìí ìrànlọ́wọ́ wípé àwọn ò tiẹ̀ mọ ilé mọ́ téèyàn fi bímọ àkọ́kọ́ bímọ ẹ̀kejì bímọ ẹlẹ́kẹta ọ̀dọ̀ mi báyìí ni wọ́n wà wọ́n wá ní tí àwọn fámílì àwọn bá rí fídíò yìí wọ́n lè kọ̀ǹtáàtì mi tí wọ́n bá kọ̀ǹtáàtì mi wọ́n ó lè fi rí àwọn àwọn lè ṣe alábàápàdé wọn ló wu kílẹ̀ ló wù yín irú ìgbésí ayé wo lẹ ló wù yín kẹ́ máa gbé nìsín. ó wù mí kí n máa gbégbé ayé òmìnira ìgbé ayé wò wá gidi nítorí pé ìgbé ayé tí mò ń gbé ń gbà wọn bí wàá pé wọ́n dè mí mọ́nú ẹ̀wọ̀n ni bí wàá pé nú ẹ̀wọ̀n ni mo wà. ẹ̀yin ọmọ nàìjíríà ọ̀rọ̀ lẹ gbọ́ yìí o eléyìí tá a mú wá sí ti gbọ́ yín yìí ní ti ń ṣẹlẹ̀ ni o torí àwọn míì ó sọ pé kí leléyìí irọ́ ni ohun tó ń ṣẹlẹ̀ ni o ẹni tí nǹkan ń ṣe òun ló mọ̀ pé nǹkan ń ṣe òun o àwa tí nǹkan ò ṣe ká máa gbàdúrà kọ́lọ́run má jẹ́ aburú ó ṣe wá àwọn táburú ń ṣe ẹ jẹ́ ká máa ṣàdúrà kọ́lọ́run bá wọn dẹ́kun rẹ̀ àwọn tí ò dẹ̀ tí ì ṣe kọ́lọ́run má jẹ́ ká burú ṣe ẹ dákun sórí ọlọ́run ẹ bá wa ṣíà fídíò yìí ẹ bá wa ṣíà rẹ̀ sí gbogbo